إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوى بلوري إذن لك ولكن الرسالة تكي الإمام ابن أبي زيد القيرواني عليه رحمة الله إيتي أنبياء هنا لباب في النكاح أفاني وأقل صداق ربع دينار إيتي أكرج لونين صداقي òun náà ni rúbọ̀ dinar ìdá kan ìdá mẹ́rin dinar a ní dinar gold coin òun ló ń jẹ́ bẹ́ẹ̀ so dinar kan ó ṣe dédé 4.25 grams 4.25 grams òun ni dinar kan ní òṣùwọ̀n nísìn tí àwọn èèyàn ń lò òun kí wọ́n lo grams láti lè fi mọ òṣùwọ̀n àbí kí wọ́n lo ounce àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tí wọ́n máa fi ń mọ òṣùwọ̀n so rúbòrò dinar eléyìí ìtumá rẹ̀ òun náà ni ìdáka ìdámẹ́rin dinar so a dinar kan jẹ́ 4.25 grams so dinar kan so uh, ó jẹ́ 4.25 grams tó túmọ̀ sí pé rúbùrù dinar ìdá kan ìdá mẹ́rin dinar yóò máa ṣe dédé nǹkan 1.06 or thereabouts yóò máa jẹ́ so láti mọ tí dinar kan jẹ́ lónìí a ní láti mọ iye tí gíráàmù góòdù kan jẹ́ so eléyìí tí adẹ̀lẹ̀ google easily ní orí íńtánẹ́ẹ̀tì ni láti lè fún wa ní tó jẹ́ price gramu kan so ká ní price gíráàmù kan lápèjúwe ó jẹ́ tabaníkà lo Naira. so price gíráàmù kan yóò mọ so wọ́n ní price gíráàmù kan ní òní àyè 25,270 point nine four twenty five thousand two hundred and seventy òní price gíráàmù kan so tábà multiply eléyìí by one point zero six káwọn nǹkan tí yóò fún wa so tó túmọ̀ sí wípé n tí a lè pè ní rúbọ̀ òdìnnár díẹ̀ náà ni yóò fi lé ní nǹkan bí i thirty six or thirty seven thousand ìyẹn tí a lè pè ní rúbọ̀rù dinar ní àsìkò tá a wà yìí so rúbọ̀rù dinar nǹkan bí 1.06 òun ni tí ó jẹ́ so tàbáníká wòye tí wọ́n ta gold tó jẹ́ 1.06 grams so yóò máa lọ nǹkan bí 37 or thereabout 37,000 naira so ni ó máa kú sí tí gíráàmù kan wá twenty five thousand two hundred seventy naira as of today ìyẹn ní òní náà rúbù dinar tí wọ́n sọ yìí ó ṣe dédé tí a mọ̀ sí salasatu darahim salasatu darahim ìyẹn díráàmù mẹ́ta so ní àsìkò anábíwa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn àsìkò tó tẹ̀lé ṣùgbọ́n bí nǹkan ta bára wa sọ nígbà tá à ń sọ̀rọ̀ nípa zaka difference ti bẹ̀ láàrin méjèèjì tí difference yẹn dẹ̀ pọ̀ gan-an so dirham ẹyọ kan nísìnyí is just around nǹkan bí two hundred and naira so tàbá sọ pé sàlásà tún uh, sorry uh, dirham kan. Uh, ó ṣe dédé 2.975 grams 2.975 grams òun ni eh, uh, dírámù ẹyọ kan tí gíráàmù silver tó wá dẹ̀ jẹ́ nǹkan bí 214 naira for instance ó túnmọ̀ sí pé tá bá multiply 214 by 2.975 so in tí a fún wa eléyìí ni nǹkan tó ṣì máa less than one thousand naira òun nǹkan tí ó fún wa so ìyẹn ń sọ fún wa pé dírámù kan dírámù kan kò tó one thousand naira tí salasatu darahim tí ó mọ̀ túmọ̀ sí pé kò tó three thousand naira adẹ̀ní salasatu darahim ó ṣe déédéé rúbọ̀rù dinar rúbọ̀rù dinar òun la pè ní nǹkan bíi. 37,000 naira or thereabout wáyé kí to dara'im tó jẹ́ déédé pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ kò tó 3,000 naira a rí pé difference yẹn ni ó pọ̀ ó pọ̀ gan so fábá wo ọ̀rọ̀ tí a fà sọ yìí wọ́n ní wa aqallu sadaq rubu dinar èyí tó kéré jù nù sàdáàkì rúbùrù dinar ìyẹn ní mazhabi malikiya òun ni nǹkan tí wọ́n sọ fún wa yìí kàtí ní mazhabi àwọn malikiya sọ wọ́n ni tó kéré jù téèyàn máa fi ṣe sàdáàkì òun ni rúbùrù dinar tàbá ní ká ní títí gold nísìnyí a ní dinar kò ju nǹkan bíi thirty seven thousand naira lọ torí pé dínárì kan ó ṣe dédé four point two five ó ṣe dédé four point two five grams so gíráàmù kan a ní nǹkan bíi twenty five thousand naira lé díẹ̀ yìí so rubu dinar ó ṣe dédé nǹkan bíi grams tó túmọ̀ sí pé kò lè ju nǹkan bíi thirty seven thousand naira lọ gẹ́gẹ́ bí pàtàkì ìyẹn tá a bá ní ká wò dinar gold ṣùgbọ́n tá a bá wò ó ṣe dìrì kìlọ̀ gram ó máa jù bẹ́ẹ̀ lọ. náà fifty dinar kan bá tí gram gíráàmù gold kan bá jẹ́ tó bá jẹ́ twenty five thousand plus uh, so one point zero six wọn á ah. So correct. So correct. okay twenty six. okay so àkásọ pé nǹkan bí twenty six thousand so òun ni rúbọ ordinary máa jẹ wáyé kí tọ́látà tó dára yìí tí òun á jẹ́ bí kíní bí three thousand owó three thousand naira so kókó bẹ́ẹ̀ ni pé difference yẹn ti pọ̀ gan-an unlike tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ṣe pé talatatu darahim àti rúbọ̀ dinar dédé náà ni àwọn méjèèjì so ṣùgbọ́n tàbá ní kí awò ilé mọ́dáàbí àwọn malikiya ni ní ìṣesí anábíwa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àwọn aisha radiyallahu anha bó ṣe sọ ó ní anábíwa muhammad sallallahu alaihi wasallam in tí ó máa fi fún àwọn ìyàwó rẹ̀ tó bá fẹ́ òun náà ni sínta ashrata uqiya wa nash that is isnata ashrata uqiya wa nash that is 12 and a half uqiya that is ní ti silver ní o twelve and a half òkìyà náà kí náà ń pè ní òkìyà òkìyà that is silver ní ṣùgbọ́n tá a bá ní ká wo forty dirham ló ń bẹ nínú ló ń bẹnu òkìyà kan forty dirham ló ń bẹnu òkìyà kan so tá a bá sọ yìí twelve and a half òkìyà ó túmọ̀ sí pé nǹkan bí five hundred dirham nǹkan bí five hundred dirham so if tí òkè àkànbá jẹ́ forty dirham so multiply by twelve point five so five hundred òkìyà òun ló jẹ́ a rẹ̀ ti sọ price eh, dirham eh, sorry eh, price gíráàmù silver kan fún wa a ní nǹkan bí abẹ́ 314 or thereabout òun ni di ni bí 314 òun ni price gíráàmù silver kan so a lè sọ fún wa pé 2.975 2.975 òun ló ń bẹ nínú kíni ló ń bẹ nínú gíráàmù kan mo rò pé tó túmọ̀ sí pé two point nine seven five multiplied by five hundred two point nine seven five multiplied by five hundred times three hundred and fourteen naira ẹ̀rù máa nine seven five òun ni that is 2.975 grams òun ló ń bẹnu dírámù ẹyọ kan two point nine seven five òní díríàmù ẹyọ kan and five hundred díríàmù la fẹ́ multiply nísìn so it must be seven five multiplied by by five hundred Eh? 1,375. okay one thousand three hundred seventy five how am multiplying anything by the gram, which is 314 naira ha? no in tí mo sọ òun ni pé ẹlé kí n tún ṣàlàyé ni that is nísìn ta fẹ́ ìyàwó Aisha radiyallahu anha ó ní padà kí tánàbí sáà máa ń fún àwọn ìyàwó ẹ̀ tó bá fẹ́yàwó sadak islam ń fún wọn èyí twelve òkìyà twelve and half òkìyà twelve and half òkìyà kí náà pè ní òkìyà mo ní forty dirham òkìyà so tí bá multiply forty dirham ní òkìyà so tí bá multiply forty by two uh, twelve point five afunwa ní five hundred dirham mo rò pé afunwa ní five hundred dirham náà sábà ní dirham kan nísìnyí a fẹ́ get dirham kan dirham kan in gram is two point nine seven five dirham kan in gram is two point nine seven five one thousand four eighty seven so yẹn nísìn ó wá kó kágẹ́ẹ̀tì price gíráàmù silver kan nísìn ṣé mo pàtí convert gbogbo ẹ̀ sí gíráàmù báyìí nísìn so fún wa ní price gíráàmù kan ní silver so eléyìí nǹkan tẹ́ pé yẹn lè gbogbo tẹ́ bá gbogbo ẹ̀ á mú wá fún wa so bí a bí àná ọ̀ṣọ́ tí mo wò ní bí a nǹkan ti di three fourteen àbí nǹkan kan ẹ́ two hundred and six ló fún wa lóyún okay ẹ multiply pẹ̀lú ẹ̀ kí ló mú wá ẹ̀ tí ó sì ẹ multiply no no no four hundred and fifty five thousand naira. now now so iye tí anábì sọ̀lá àtàntàmà àmọ́ fi ń san sàdáàkì fún àwọn ìyàwó ẹ̀nìyàn so tàbá sọ pé four hundred and fifty kilo fifty five thousand naira so four hundred and fifty five thousand naira òun ni ntí anábì Muhammad sọ̀lá àtàntàmà fi ń san sàdáàkì fún àwọn ìyàwó rẹ̀ na a try láti convert ẹ̀ sí náírà ni but iye dirham àbí ká sọ pé iye. Ah, kínàpé iye gíráàmù sílvà tó máa ń san gẹ́gẹ́ bí sàdáàkì fáwọn ìyàwó ẹ̀ èyí 1487 1587 grams so òun ni ó fi máa ń san sàdáàkì fáwọn ìyàwó rẹ̀ most of the time ni tó bá fẹ́yàwó iye gíráàmù sílvà tí ó fi ṣe sàdáàkì rẹ̀ òun ni 1487 àbí òun ni tí ó lò náà èlò wá náà ń ta 1487 grams of silver nísìn a ní nǹkan bí 455,000 naira tí ó ti nísìn náà ẹ jẹ́ ká kọ̀m̀pí eléyìí mọ́ nǹkan tí apá ìsọ̀nù tíra yìí ipe ìtó kéré jù nínú kíni nínú sàdáàkì èyí tó kéré jù òun ló pè ní kíní rúbùrù dinar àdẹ̀ní rúbùrù dinar ó wà equivalent sí kíní salatatu darahil ó wà equivalent sí dirham mélòó mẹ́ta mo rò so ìtànìtọ̀ láta máa san five hundred dirham èyí tó kéré jù according to ntafa yìí sọ three dirham tó túmọ̀ sí pé ọ̀rọ̀ sàdáàkì ó ní ṣe pẹ̀lú ọkùnrin yẹn àtòbìnrin àti ìdúnadúrà ó ní ṣe pẹ̀lú ìdúnadúrà mẹ́m káwo hadithi yìí ni tí abu radiyallahu anhu tí ó gbà wá ó ní jaa rajulun ila nabiyyi sallallahu alaihi wasallam faqal inni tazawwajtu imra'atan min al-ansar arákùnrin kan wá sọ́dọ̀ anábíwá mo fẹ́ kan nú àwọn obìnrin àǹkọ́ àti ìsìnkan nú àwọn ọmọ Madina faqala lahu nabiyyu sallallahu alayhi wa sallam anẹ́sọ̀lá kan wá sọ fún pé kí ni al nazarta ilayha ṣe owó ọmọ obìnrin yẹn ṣe owó ibi tá à ń lọ fún yẹn fa inna fi uyunil ansari shay'a torí pé kìíní kan ń bẹ lójú àwọn ansar qala qad nazartu ó ní bẹ́ẹ̀ ni mo ti wò ó قال على كم تزوجتها على كم تزوجتها إلولو صفو لا لاتفة قال على أربع أواق قال على أربع أواق أني مصفاء قيا على من صلى الله عليه وسلم àwọn àyàwó rẹ̀ pẹ̀lú 12.5 òkìyà which is equivalent to 500 dirham which is equivalent to 450, huh? 455,000 naira. Aha, Tabani kini ka convert it sí grams, huh? 14875. Aha, so tí a bá wo ọkùnrin wa sọ pé just for our work four hours that is one third of internet sọlá àtàlá lòun fi ṣe kíni lòun sọ ipò máa fún gẹ́gẹ́ bí sàdáàkì faqala lahu nabiyyu sọlá àtàlá ala arba'i awaki alábìíní fọ́ òkìyà lọ́wọ́lọ́wọ́ كأنما تنحتون الفضة من عرض هذا الجبل ẹkàn mọ́ ń sọ̀rọ̀ bí ìgbà tó ṣe ń pé ẹmọ́ lọ ń wa river níbi òkè yẹn àbí níbi òkè yìí mẹ́ìndẹ̀lá máa nà òkè àmì tààlé fún ẹ wàlákin àfà nàbà àtàkà fi báàfin tó sí ìbò míhò ṣùgbọ́n ó ṣe ṣe kó ṣe pé kásẹ̀ndì ẹ ogun kan bí a bá lọ jagun ìntẹ́ bá rí ní èrè ogun o lè rí nǹkan tó ṣe pé owó fi san tó promise obìnrin yìí فبعث بعثا إلى بني عبس بعد ذلك الرجل بعث ذلك الرجل رجل فيه فنمت صلى الله عليه وسلم ó sẹ́ndì àwọn expedition kan lọ sí àwọn Banu Abs so arákùnrin yẹn bẹnu àwọn tí anamsọlá atalam tí ó sẹ́ndì so tó túmọ̀ sí pé ó padà rí gbèsè rẹ̀ tán ṣùgbọ́n anábọ̀wá Muhammad sallallahu alaihi ó ṣe mọ̀ níbi pé áá fọ́ òkìyà lọ́hùn just ìdá kan ìdá mẹ́ta táwọn bí máa ń so kí ló jẹ́ difference níbi eléyìí òun ni pé ọkùnrin ò lówó orí láì lórí yẹn ni ló fẹ́ fi san sàdáàkì ẹ òtún àlọ́ promise fọ́ òkè ìyá lọ́hùn lọ́hùn wọ́rà sàmẹ́bùwà Muhammad sallallahu alaihi olówó lọ́wọ́ lòun fi máa ń san 12.5 òkè ìyá pòròpá gẹ́tì ẹ̀ so ọ̀rọ̀ ẹni tó sọ yí pé èyí tó kéré jù nínú sàdáàkì òun ni rubu' dinar that is around salata to dara'in bíi 3000 naira òun náà rí sọ ó ti ẹni sọ òun náà rí sọ anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam arábìnrin kan ti wá bá gẹ́gẹ́ bí n ta sọ fún wa lọ́sẹ̀ tí ó kọjá náà tó ní òun fẹ́ kánábì fẹ́ òun anábì sallallahu alaihi wasallam wò ó tuntun wò ànábì gbójú sókè gbójú lọ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam ní ní interest nínú obìnrin arákùnrin kan wá ní èrò òjíṣẹ́ ọlọ́run ọba sẹ́yìn ò bá ní interest ẹjọ́ èmi ní interest o ànábì sallallahu alaihi wasallam wá béèrè lọ rẹ̀ pé kódà kí ló fẹ́ fi ṣe sàdáàkì ọkùnrin ẹni mi ní nǹkankan aṣọ tó ń bẹ lára mi yìí náà ni ànábì ní tó bá fún láṣọ ìkíni wọ́n ọmọ wọ̀ lọ wọlé bóyá wà rí nǹkankan ọkùnrin lọ oníwò orí kan anábìlú wà lọ khatama min hadid kódà kó ṣe òrùkarin kó ṣe kí ni òrùkarin ọkùnrin ló ń wò ní kankan sanadọ́lá sẹ́rẹ́ni zawwajtukaha bima ma'aka min al-Qur'an mo fi nínú al mo fi ọmọbìnrin náà fún ẹ pẹ̀lú pé kó kọ́ ní tó ti á nínú kí nínú al-Qur'an so a rí pé bàtánà mi sọ pé wà láwọ́ khataman min hadid kódà kó ṣe pé kí ni kó ṣe òrùkárin a rí pé nǹkan tó tún wà less than three darahim tún bẹ ọ̀rọ̀ bọ̀ So sọ́dọ̀ jẹ́ pé ọ̀rọ̀ mar ó ní ṣe pẹ̀lú agreement láàrin ọkọ àti ìyàwó sọkùnrin ní ó lè fún ìyàwó rẹ̀ ní millions gẹ́gẹ́ bí sadaki ẹlòmí ilẹ̀ ní ó lè jẹ́ pé nǹkan tí ó ju 1000 naira lọ ni ó fún ìyàwó ẹ ní sadaki ni ó depend lórí bí agbára rẹ̀ bá ṣe mọ́ kó mọ́ ṣe jù rẹ̀ lọ a nítorí pé afẹ́fẹ́ obìnrin kálọ̀ làbọ́ra wa lọ́rùn nǹkan tó ṣe wípé àlágbára àti ṣe ẹni tó sọ fún ìyàwó tó fẹ́fẹ́ ipé kí ló fẹ́ kí n fẹ́ máa gẹ́gẹ́ bí n ta sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá ìyẹn ní kókó ní aj ọkùnrin tó ń béèrè lọ́wọ́ ìyàwó tó fẹ́fẹ́ pé kí ló fẹ́ kí n fún ẹ gẹ́gẹ́ bí mar tí ìyàwó fi ń béèrè aj òun gan fún lè ò dẹ́pọ̀ torí ṣùgbọ́n torí pé ti ní ó òun ló fi ní kí ló fẹ́ kí n fún ẹ ní ẹ náà fi ní kókó ní hajj ṣerú ọkùnrin yẹn ti ń ṣe jù rẹ̀ lọ àárí pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam sọ fún arákùnrin pé àlà arba'i awaki fọ́ awaki lọ́hùn lọ́hùn ka annama tunhituna al-fidda min 'urdi hadha jabal ẹka máa ń promise àwọn èèyàn bí ìgbà tó ṣe pé ẹ̀ wa fever níbi òkè yìí so kò ń ṣe pé owó yẹn pọ̀ lànàbí ń sọ but wọ́n tó ń promise owó yìí ní o lágbára rẹ̀ so ọ̀rọ̀ ń pa mahar àgbọ̀rọ̀ ṣe jura wa lọ níta bá ní lágbára òun náà ní ká ṣe ẹni tó bá ní púpọ̀ kó ṣe púpọ̀ ẹni tó bá dẹ̀ ní díẹ̀ kóun náà wọ́n sọ pé torí pé díẹ̀ lòun ní òun ò ní fẹ́yàwó nǹkan tí wọ́n á fi dúnàdúrà ni now conclusion òun ni pé ìtọ́kùnrin bá sọ òun ni ó jẹ́ kí ni conclusion lọ́nà wo òun ni pé ńgbà tí obìnrin bá ní iye báyìí ló ń fẹ́ àbí nǹkan báyìí ló fẹ́ so tọkùnrin ẹ bá fi lè wá fákọ̀ tó agree ó túmọ̀ sí pé kí ni èyí tó fẹ́ náà ló padà ṣẹ ṣùgbọ́n tọkùnrin ẹ wá sọ pé òun ò ní o ìdúrà kóbìnrin ẹ gba tọkùnrin ẹ sọ ọ́ kí obìnrin náà lóhun ò ṣe àbí kóbìnrin náà sọ pé kí ni òun ò ṣe òun ò lè fẹ́yìn tó ṣe wípé pàdáàkì tí ó fóun kò lè tó kò ní tó yẹ báyìí ṣùgbọ́n náà bọ́wà Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ wípé ó fi dáa jùlọ nínú márèjì tá a bá ń ṣe òun náà ni àìsàrùhù èyí tó bá rọrùn jù kò ń ṣe bá ṣe gba ọ́ọ̀lù tó ṣe wípé a bèèrè sàdáàkì àbáwọn mọ̀lẹ́bí obìnrin wọ́n bèèrè fẹ́lé wọ́n bèèrè fún gbá wọ́n bèèrè fún gbogbo ẹ̀ kó yí mọ́ ṣe gbà nǹkan lọ́wọ́ ọkùnrin yẹn òun ló máa sọ fún wa bí márèjì yẹn ṣe dáa tó ṣùgbọ́n nǹkan tó ṣe wípé ó pàtàkì jùlọ òun náà ní kí ni òun ní kí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kó fi albarka sí ìta bá ṣe kódà kó ṣe wípé ntí ẹni ẹgbà gẹ́gẹ́ bí máàrùkù ju 500 naira lọ kọ́lọ̀ bá ṣáà ti falbarka sí ṣùgbọ́n kọ́lọ̀ wò ní gbà kankan eléyìí ni ò bá ẹ̀sìn mu gẹ́gẹ́ bí nǹkan tí aṣàlàyé fúnra wa ní ọ̀sẹ̀ tí ó kọjá kọ́lọ̀ wò ní gbà kankan kò bẹ́sìn mu ó gbọ́dọ̀ gbà nǹkan bó tilẹ̀ ó kí òkèrè máa so ìyẹn pọ́ìntì tí a fà sọ pé akọ́lù sọ́dáàkì rúbọ̀ dinar èyí tó kéré jù nù sadak òun ni rúbọ̀ dinar ìyẹn ni madhabi malikiya rúbọ̀ dinar ni madhabi malikiya so ó lè kéré jù bẹ́ẹ̀ lọ so bákaná wàlìláàbì ìkáwò ìbìnàtìjì bíkìrì mìírí níhà lára nǹkan tí àwọn dúólé lórí òun ni pé bàbá lè fi ọmọ rẹ̀ lọ́kọ́ ọmọ rẹ̀ albik èyí tí ó ti lọlé ọkọ rí tẹ́lẹ̀ dìgérí ní a láì gbàyàndà ọmọ náà wà ìbálà zati kódà kó ṣe pé ọmọ ẹ̀ ti bàlágà wà ìbálà zati kódà kó ṣe pé kí ni ọmọ ẹ̀ ti bàlágà so eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàmì wọ́n sọpọ́tì ẹ̀ ìpọmọ tí ò tí bàlágà bàbá rẹ̀ ní ráìtà ti fi lọ́kọ ṣùgbọ́n ẹni tí ó kì í ṣe bàbá rẹ̀ tí ó ní ráìtà ti fi lọ́kọ wọ́n ní kò ní ráìtà ti fi lọ́kọ so tí ọmọ yẹn tí ó bá fi lè bàlágà ni ó ní right láti opt out kúrò nù marriage yẹn arínú àwọn àfẹ́sìn táwọn sọ pé bàbá gan ò lè fi lọ́kọ nìí láìgbà yọ̀ǹda rẹ̀ a ní bàbá gan ò lè fi lọ́kọ láìgbà yọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàn bẹ lórí ẹ̀ kò ní kó bàbá lè fi lọ́kọ láìgbà yọ̀ǹda rẹ̀ tí ò bá ti bàlágà torí pé kí ni wọ́n ní Abubakar radiyallahu anhu ó fi Aisha lọ́kọ Aisha rẹ̀ ti bàlágà sọ̀tọ̀ wá ṣe pé nǹkan tó jẹ́ nǹkan haramu ni anabuwa muhammad sallallahu alaihi wasallam adisa approve well so o tó túmọ̀ sí pé kí ni kò ń ṣe nǹkan tó jẹ́ nǹkan haram ṣùgbọ́n àfa àtẹni kò bá mu wọ́n ní ìyẹn pé khususiyya anabi sallallahu alaihi wasallam speciality anabi sallallahu alaihi wasallam so a lè compare lumi ma anabuwa muhammad sallallahu alaihi wasallam so ìyẹn jẹ́ ọ̀rọ̀ kan àwọn tí wọ́n sọ wípé bàbá lè ṣe lára nǹkan tí wọ́n tún lò òun ni wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní wallahi ìhísnà min al-mahid min nisa'ikum àwọn tó ṣe wípé wọ́n á ṣe nǹkan oṣù tán ti jákàmù náà bí ṣíṣe nǹkan oṣù náà àwọn obìnrin wallahi ìhísnà من المحيض من نسائكم إذا اضطبتم فعدتهن ثلاثة أشهر تابعا شيء méjì عدة àwọn tọ́kọ wọn bá ثلاثة أشهر oṣù والله لم يحضن والله لم يحضن àtàwọn tó ṣe wípé wọn àti ìṣe hajj àwọn kóbìnrin tí ìsọ́dà kó ṣe pé obìnrin yẹn ń ṣe nǹkan oṣù àbí kò ṣe nǹkan oṣù ìsọ́dà kó ṣe pé obìnrin yẹn lóyún àbí kò lóyún tó tó ẹ pé obìnrin tó lóyún ni yóò máa parí ìdá rẹ̀ tọ́kọ bá kọ́ọ́lẹ̀ nígbà tó bá bí ọmọ inú rẹ̀ ìjọ tó bá bí ọmọ inú rẹ̀ ìjọ yẹn ni ìdá parí nísìnyí obìnrin kan ti lóyún láti bí oṣù bíi mẹ́sàn-án ọkọ wa kọ́ọ́lẹ̀ lóyún ó dẹ̀ dijọ́ kejì ó bímọ ó ti parí ìdá rẹ̀ mẹ́nu wà lè jẹ́ pé ó ẹ̀ṣẹ̀ lóyún ní òní ni sọ ọkọ wa kọ́ ọ lẹ̀ ó túmọ̀ sí pé bí oyún oṣù mẹ́sàn-án yẹn náà ni ó fi ṣe ìdá ọ̀tìrìgbà tó wá tó bí ọmọ rẹ̀ náà fún ẹni tí ó lóyún ni ẹni tí ó lóyún ń ó ka nǹkan oṣù mẹ́ta ni ó ka so tó wáyé gbogbo wa ṣe nǹkan oṣù ńkọ́ tí ó bá ṣe nǹkan oṣù ṣùgbọ́n wá padà sínú àyà yẹn ọlọ́wọ́n bá ní wàláì lámì ọ̀hẹ́dì àwọn obìnrin tó ṣe pé wọ́n ṣe nǹkan oṣù so tó túmọ̀ sí wípé ọmọ tí ó ti bàlágà ọ̀nà rí fẹ́ sí so àwọn jùmọ́rù wọ́n lo àyà yìí náà gẹ́gẹ́ bí ẹ̀rí àwọn tó sọ wípé speciality anabi sallallahu alaihi wọ́n ní kò nẹ́sẹ̀sì kò ṣe pé ọmọ tí ò tí ì ṣe nǹkan oṣù náà lọ́wọ́ máa ń rí fẹ́ síbẹ̀ ó pọ́síbù kára obìnrin míì tó ṣe wípé wọ́n ti bàlágà ṣùgbọ́n wọ́n ń ṣe nǹkan oṣù tó fún wa ó nígbà tó ń wa kékeré pẹ̀lú àwọn akẹgbẹ́ òun táwọn akẹgbẹ́ òun bá ń sọ pé àwọn ń ṣe nǹkan oṣù owó orí nǹkan oṣù ń tò ojúmọ́ wá ń tì wọn òun náà wà ní kírun fáwọn àsìkò gbà kan lẹ́ni tó fi ń tan àwọn òbí wọn àti àwọn akẹgbẹ́ wọn lóbìnrin ipò náà ń ṣe nǹkan oṣù ṣùgbọ́n tó wá dàgbà tóun mọ aburú tóun ṣe yẹn ìyẹn ló fi wá ń béèrè wípé kí ló máa ṣẹlẹ̀ sínú tóun ò kí nígbà yẹn sókílà fẹ́ yìí ò ní pé ó pọ́sibù kárágbàlagbà tí ó kì í ṣe nǹkan oṣù bó tiẹ̀ jẹ́ pé nǹkan tí ó rí ẹ̀yìn so àwọn afá mi gbà pé àyà yẹn wàláì lẹ́mìí hìdìnà ipa àwọn ló ń báwí obìnrin tí ó ṣe nǹkan oṣù rárá tó dẹ̀ ń bẹ lé ọkọ tọkọ wa kọ́lẹ̀ bóòdì ó ṣe ka ìdá rẹ̀ so wọ́n ni yóò ka oṣù ojú ọ̀run mẹ́ta yóò ka oṣù ojú ọ̀run mẹ́ta so ọ̀rọ̀ táfà sọ mí gbà yí pé bàbá ó lè fi ọmọ rẹ̀ lọ́kọ bàbá lè fi ọmọ rẹ̀ lọ́kọ wàlìl àbí nǹka òbínẹ́tì sí albekere bàbá lè fi ọmọ rẹ̀ tó jẹ́ wúndíá ó lè fi lọ́kọ bìgẹ́rì ní á láì gbàyọ̀ǹda rẹ̀ wà ìbálà zati kódà kó ṣe pé kí ni kó ti bàlágà kódà kó ṣe kí ni kó ti bàlágà wà ìṣá àṣà wàrà tó bá rẹ̀ wù ó lè bá discourse anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní atayibu tusta'maru walbikru tusta'zanu wa ibnuha sumatuha obìnrin tó ṣe wípé òun ti tọ́lé ọkọ òtẹ́lẹ̀ kó tó di pé bóyá ó wá lọ́kọ mi bóyá ọkọ rẹ̀ kú ni bóyá wọ́n dẹ̀ divorce ẹni ó wá fẹ́ remarry anábi sallallahu alaihi wasallam ní ẹni tó jẹ́ wàlíyù rẹ̀ yẹ̀sà àmìrùwà yóò bá dámọ̀ràn bákanáà wàlídìkùrù ọmọ wúndíá tó ṣe kóhùn òtí lọlé ọkọ rí ń gbèsè ayé rẹ̀ ní ohun tó sá àdánù wọn gbá ìrọ̀ǹda ti tiẹ̀ náà bóòlù àṣewá fẹ́ mọ̀ pé ó yọ̀ǹda àti sùn sọ fún un náà wípé lágbájá fẹ́ fẹ́ o kí ló rí sí sanabuwa muhammad sallallahu alaihi wasallam wa ni wa ibnu'a sumatuha tó bá dákẹ́ tí ó sọ̀rọ̀ ó túmọ̀ sí pé kí ni ó approve ẹ̀ nìyẹn torí pé òun ni ó lè máa tijú ẹni tó ṣe pé kò tí tọrù láìpù márùn ún tẹ́lẹ̀ yàtọ̀ sí àwọn ọmọ òde òní látara ill upbringing tó pọ̀lọpọ̀ ti yàyàkuyà ní àfẹ́ntọ́lọ́ bá ṣàánú nínú wọn lókù so ní àsìkò gbà ẹ́ ní sábà sọ fún ọmọ bíkúrù bóyá bí ọmọ 14 years old ni, 13 years old ni, 15 ni, 16 ni, 17 ni, 18 because ní àsìkò gbà ẹ́ náà mọ́ṣe máa ń márì èjìyàn máa vary èrò Fatima ọmọ anábìsọ̀lá àtàlámù can be 18 years lower to ló wà tó fi márì so almuhim onípẹni tó jẹ́ bíkúrù tí ó tí lọlé ọkọ rí kò ìlọlé ọkọ rí sánwà sọ fún wípé lágbájá ní interest inú rẹ̀ tí bàbá rẹ̀ sọ fún bẹ́ẹ̀ àbẹ́ni tó ń bẹ nípò bàbá so tó bá dákẹ́ tí ó sọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam dídákẹ́ rẹ̀ approval ṣùgbọ́n tí ò bá láìkí ẹ̀ ní ó ní right hand sọ pé ah, mi wà interested ó ní right hand sọ pé mi wà interested ṣùgbọ́n tí ò bá sọ̀rọ̀ ó ṣe òpin kí ni ó approve àbórẹ́ ní músẹ́ ẹ̀yẹ́ tún wà clearer gan so ó ṣe òpin ni approval ṣùgbọ́n pàǹdé fún yíwa pé dandan kọ́ ni kí bàbá gba ìyọ̀ǹda rẹ̀ kó tó di pé ó fi lọ́kọ torí pé òní bàbá rẹ̀ so ojú kan fi wo ni pé ẹni tó jẹ́ bàbá ọmọ ni the best ni a wíṣù nísìnyìngbà míì a lè rí bàbá kan ní sọ pé yóò wo pé ọmọ òun òun fẹ́ kó fẹ́yàn dáadáa kan ni ó mẹ́niyàn síyàn dáadáa bá ìrò eléyìí tó bá jẹ́ àná fún mi tó bá jẹ́ ọkọ̀ ọmọ mi eléyìí ò bá jẹ́ nǹkan tí ó dáa yóò wá fi ọmọ rẹ̀ fún ẹnìyẹn yóò fi ọmọ rẹ̀ fún gẹ́gẹ́ bí kí ni ìyàwó so eléyìí òun ni àfa ń sọ ipe dandan kọ́ ni kí bàbá gba ìyọ̀ǹda ọmọ rẹ̀ tó jẹ́ bíkúrú tó jẹ́ virgin virgin tá ń sọ òun ẹni tí ò tí mari tẹnukọ́ ni kó gba ìyọ̀ǹda rẹ̀ tó bá rẹ̀ gba ìyọ̀ǹda rẹ̀ náà òun ni tó fi dáa ni torí pé ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó ní wàlbíkúrú yasta'dhinuha abúhà ẹni tó jẹ́ bíkúrù bàbá rẹ̀ yóò ṣe kí ni yóò gbá yọ̀ǹda rẹ̀ wà ìdùnnú a súnmọ́tòhà ipò yọ̀ǹda òun náà ni pé kí ni kò dákẹ́ àmì pé ó ti yọ̀ǹda ni ṣùgbọ́n wọn náà ti rí pé ó lè fi lọ́kọ láìgbà yọ̀ǹda ẹ̀yẹn a ní wọ́n mú níbi kí ni níbi kéèsì aisha radiyallahu anha àti anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáǹbẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n arínú àwọn afẹ́sìn bí sheikh ibn usaimin alayhi rahmatullah táwọn gbà pé kò tọ́ tí ọba fi ọmọ rẹ̀ tí ó jẹ́ bíkúrú kò fi lọ́kọ láì gbàyọ̀ǹda rẹ̀ so kéèsì ìyàwó Aisha wọ́n ní special case ni tí ó yẹ ká lò gẹ́gẹ́ bí evidence fún àwọn bàbá tó kù torí pé àwọn òbí tó kù ní ẹlòmí ò gbádùn nu wọn owó lẹlòmí wà áfà ẹlòmí lè decide ní kọ́ mọ àwọn òun fẹ́ fún èèyàn kan torí owó tẹ́nìyàn ní ó mú láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní arábìnrin kan tó lọ bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam tó ní bàbá òun ó fi òun fún èèyàn kan láti lè fi gbé òṣì dànù mú rẹ̀ nífẹ̀ẹ́ so ó ní wa muhammad sallallahu alayhi wa sallam fakhayyaraha ó fún ní option ṣèyí tó wá bẹ́ ṣe ó wù ẹ láti fẹ́ ni àbí kò wù ẹ so eléyìí sọ fún wa wípé ọ̀rọ̀ tí àfa sọ yìí bó ti ẹ̀jẹ̀ pọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ àfa ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn tán ní bàbá òkan lè fi ọmọ ẹ̀ lọ́pọ̀ láì gbàyọ̀ǹda ọmọ yẹn ọ̀rọ̀ wọn náà ní wéjì ọ̀rọ̀ wọn ní wéjì torí wípé ó lè jẹ́ pé ọmọ yẹn ò yọnu sí i bàbá náà dẹ̀ ní ó lè jẹ́ pé òun náà fẹ́ fi gbé oṣì dànù àbí ó fẹ́ fi ojú kòkòrò ló fẹ́ fi ṣe tó ń ṣe yẹn wa amma ghayru al-abi fi al-dhikri wasiyun aw ghayru ẹni tí ó kìí ṣe bàbá ọmọ tó ṣe pé òun ni ó ń bá wọn mójútó ọmọ bóyá bàbá ti jáde láyé òun wá ní bàbá ní kó máa bá wọn mójútó fàlá yùzọ̀wíjú ha hátà tẹ́bùlùgà kò gbọ́dọ̀ fi ọmọ yẹn lọ́kọ ọ̀ǹtìgbà tí ọmọ yẹn tó bá tó bàlágà wàtá àdánà àfi kí ọmọ yẹn tún yọ̀ǹda wà ìdùnnú a sùmátù ha sáyìn kó dẹ́ yọ̀ǹda òun náà ni pé kí ó dákẹ́ sáyìn pé ó yọ̀ǹda òun ni pé ó dákẹ́ so eléyìí in tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ń bẹ lórí ẹ̀nìyẹ ṣùgbọ́n ẹgbẹ́ mi ta sọ pé àwọn afá mi gbà pé àti bàbá àtẹni tí ó kì í ṣe bàbá ìkíní kejì wọn wọn ní ráìtà ti fi ọmọ yẹn lọ́kọ láì ní ṣe wípé mo gba yọ̀ǹda rẹ̀ torí pé ìfilọ́kọ láì yọ̀ǹda rẹ̀ ìfọ́sí ẹ̀fẹ́ tó ṣe wípé ó lè má wù ú òun ní eléyìí wala yuzawwiju sayyiba abun wala ghayruhu illa bi ridaa wa ta'dhana bil qawl ẹni tó ṣe wípé òun jẹ́ àtẹ́yìn àti sobìnrin tó ti délé ọkọ rí tẹ́lẹ̀ ó yọ ọkọ lẹ́ni àbí ọkọ rẹ̀ jáde láyé ó wá fẹ́ rí mari bàbá rẹ̀ kò ní fi lọ́kọ àyàfi pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ ẹni tó jẹ́ wàlíyù rẹ̀ náà yàtọ̀ sí bàbá rẹ̀ kò ní fi lọ́kọ àyàfi pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ bákan náà ó wọ̀rọ̀ jẹ́ pé nǹkan tí ó yọnu sí so ló jẹ́ pé ìyọnu ọmọ obìnrin tó fẹ́ lọ́kọ ní tó pàtàkì púpọ̀ yìí so lára àwọn ṣurutu sihhati nìká májẹ̀mú tí nìká ma fi ń wà valid òun náà ní kọ́mọ obìnrin kó yọnu ẹni tó fẹ́fẹ́ torí pé nǹkan tó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé rẹ̀ ni bàtà bá pọ̀sí ọmọ láti fẹ́ ni tí ó wù láti fẹ́ eléyìí yóò jẹ́ nǹkan tó ṣe pé yóò le torí pé ọmọbìnrin yẹn lè mọ́ gbádùn ààrẹ níbi tán ní kó lọ kọ́dọ̀ ọmọ mi tẹ́sìn òye ó lè torí ẹ̀ kókùnso ó lè torí ẹ̀ gbé nǹkan jẹ nípa wípé wọ́n mẹ́kì lẹ́ẹ̀fù wọn miserable ẹni tó ń wò nífẹ̀ẹ́ sí náà fẹ́ pọ́ọ̀sù òun láti fẹ́ so kí ọmọbìnrin kó yọnu sí ẹni tó fẹ́ fẹ́ eléyìí pàtàkì púpọ̀ sọ Muhammad sallallahu alayhi wa sallam ó ní idha ja'akum man tardawna dinahu wa khulqahu fazawwijuhu tí ẹni tí ẹni fẹ́ sí ẹ̀sìn rẹ̀ àtiwá rẹ̀ bá bá yín ipò ń fẹ́ fi ọmọ yín fazawwiju ẹ fi ọmọ yín fún illa taf'alu takun fitnatun wa fasadun aridun fil ard tẹ́ bá kọ̀ tẹ́ ẹ̀fọ́mọ́ yín fún ìtinú bẹ̀ẹ́lẹ̀ lórí ilẹ̀ yìí so in tó bí ní láti wò òun náà ni ẹ̀sìn ọmọ ẹ̀sìn ẹni tó fẹ́ fẹ́ ọmọ rẹ̀ tóun ti tréni dáadáa ìwà ẹni tó fẹ́ fẹ́ ọmọ rẹ̀ ní tóun níbi láti wò nìyẹn ṣùgbọ́n ń wo olówó lọ́wọ́ ó léléyìí ó léléyìí àwọn nǹkan yẹn lè jẹ́ nǹkan tó ṣe wípé kò ní wúlò fún ọmọ yẹn láyé ń bí àti lálùkìyàmọ́ tó ló jẹ́ pé ẹ̀sìn pàtàkì púpọ̀ tànàbíwa muhammad sallallahu alaihi wasallam sọ pé tunka al-mar'atu li arba'in àwọn ya sábà máa fi obìnrin nítorí nǹkan mẹ́rin limaliha nítorí pọmọbìnrin yẹn lówó lọ́wọ́ wàlí jamaliha nítorí kó rẹwà wàlí hasabiha nítorí fámìlì rẹ̀ wàlí diniha àní torí ẹ̀sìn rẹ̀ fagfar bi dhati din tí o bá fẹ́ fẹ́yàwó ànábì ní rí ipò fẹ́ni tó lẹ́sìn tẹ́rìbà tí a dáàk eléyìí ni nǹkan tí ó wúlò fún ẹ tí ó ṣe láǹfààní tó o bá ṣe yẹn bí ìgbà tó ṣe pé ọwọ́ ẹ bólẹ̀ ni pẹ̀lẹ́ ìjọ ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam so wala yuzawwiju àtẹ́yíbá عبد ولا غيره إلا برضاء وتأذن بالقول كتọ́ fún bàbá kan láti fi ọmọ obìnrin tó ṣe wípé òun ti tọ́lé ọkọ wù tẹ́lẹ̀ láti lè fi lọ́kọ إلا برضاء àyàfi pẹ̀lú ìyọnu rẹ̀ وتأذن بالقول kí ó dẹ̀ yọ̀ǹda pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ni so títí ẹ̀kọ́ ń ṣe wípé a sọ wípé ibùn a sùmọ́tùmá ipé tó ń bá dákẹ́ òun gbọ́dọ̀ sọ̀rọ̀ ń tiẹ̀ torí pé òun ni kò níbi ká sọ pé ó ń tijú kan òun ti experience ẹ̀ ó ti ń bẹ́ system yẹn tẹ́lẹ̀ so tí ò bá nífẹ̀ẹ́sẹ́ nìyẹn òun gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n ọmọ tó ń wò tí ìmọ̀ bẹ́nu sísẹ́mù yẹn nìyí ká sọ pé dandan kókó sọ̀rọ̀ kó bí òun nífẹ̀ẹ́ ni àbó òun nífẹ̀ẹ́ nìyẹn eléyìí lè jẹ́ nǹkan tó ṣe pé yóò ṣòro láti ṣe fún òun unlike ẹni tí òun ti sọ ilé ọkọ òun so òun ó lè sọ̀rọ̀ díẹ̀ ipò nífẹ̀ẹ́ sí àbí òun ò nífẹ̀ẹ́ sí so eléyìí jẹ́ àpọ́ǹtì kan nínú àwọn nǹkan tí ó pàtàkì tí a gbọ́dọ̀ mọ̀ nípa ọ̀rọ̀ àǹfẹ́rẹ́ ẹni a ní bàbá tó fẹ́ fi ọmọ rẹ̀ tí ó ti bàlágà bó ti ẹ̀ ti bàlágà lọ́kọ eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní kò sí nǹkan tó burú bẹ́ tí ó bá fi lọ́kọ ṣùgbọ́n ẹni tí ó kì í ṣe bàbá ò lè ṣe é aláwọn afá mi gbà gẹ́bí ṣékún òsèmí ti àti bàbá àtẹni tí ó kì ń ṣe bàbá kò sí yìí ní right láti fi ọmọ ẹ̀ lọ́kọ láìgbà yọ̀ǹda rẹ̀ kódà kó ṣe wípé tó bá ti lọ ọmọ ọmọ yẹn ní ìyẹn ọmọbìnrin kó ṣe pé ntọ́mọ obìnrin yẹn kàn ṣe ni kó kàn dákẹ́ torí kó jẹ́ bíkúrú ọmọbìnrin tí ó ti lọ́kọ rí ìyẹn tó bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n ẹni tóun ti lọlé ọkọ rí tẹ́lẹ̀ òun gbọ́dọ̀ sọ̀rọ̀ dídákẹ́ tiẹ̀ kò tó gẹ́gẹ́ bí consent tiẹ̀ ni so lára àwọn ṣurutu sihhati an-nikah òun náà ni rídọ́ az kí ọkọ méjèèjì ọkọ àtìyàwó rádà kí wọ́n yọnu síra wọn so ìyẹn jẹ́ pọ́ìntì tí ó pàtàkì láti lè fẹ́ ẹni kejì kò jẹ́ bí ẹ ṣe jẹ́ ọláwà ìṣáàlá àádọ́dún bíbá yìí láti máa tẹ̀síwájú ní ọjọ́ ìṣáàlá سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته نعم قادم pé ìkan náà wọn sàhábà ó fẹ́yàwó láàlá àdíf ni ẹni pé ìkanú àwọn sàábé ó fẹ́ kanú àwọn ansọ́ lára àwọn ará madina sanabuwa muhammad sallallahu alaihi wa sallam wa bí lọ rẹ̀ pé alnazorta ilé ha ṣòwò فإن في عيون أو في أعين الأنصار شيئا torí pé àwọn ansor wọ́n máa ní kinní kan lójú that is anabi sallallahu alaihi wasallam fẹ́ kó farabalẹ̀ kó wo obìnrin yẹn kó má rush láti sọ pé òun fẹ́ òun fẹ́ fẹ́ ni kó farabalẹ̀ kó wo ṣe tí anabi sallallahu alaihi wasallam ti ó sọ nìyẹn wallahu a'lam. náà ọkọ àtìyàwó tó ṣe ipé àwọn méjèèjì àìntẹ́ ó jẹ́ márùn-ún obìnrin yẹn wọn àrán tí ń gbà tán fẹ́ kọ́ra wọn àkọ́kọ́ ni pé ó dìpẹ́ǹ lórí ta ló ń kọ́ra wọn tó bá ṣe pé ọkọ ló fẹ́ kọ ìyàwó so nídìí láti gba márùn ẹ̀ padà tó bá ṣe pé ìyàwó ló béèrè fún kólé òpin kí ọkùnrin rí lè òun tòótọ́ yìí pé kò rẹ̀ sí genuine reason fún un ju pé ó fẹ́ lọ kò ṣe pọ́kùnrin yẹn ní lára so ìyàwó ni ó dá máàrú padà láti lè fi free ààrẹ tó bá ṣe kóhun ló fẹ́ lọ kò ń ṣe pé ọkùnrin yẹn ní lára ni so tí ò bá wá rántí tó gbà ní máàrú mọ́ so yóò fojú dáa bí ẹni pé ó súnmọ́ kó ṣe pé báyìí ni mo gbà gẹ́gẹ́ bí mahar so سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته